breaking news breaking news àní bó ṣe ń balẹ̀ gangan leléyìí mo ní kí n tètè já yín sí ni o ẹ bó ṣe ń lọ bó ṣe ń lọ báwo leléyìí ṣe ń lọ nípa àwọn tí wọ́n kó nílé chief olóyè Sunday Ìgbòho lọ́jọ́ kejì oṣù keje ọdún tá a wà yìí nígbà tí àwọn DSS tí wọ́n yàbò ilé Sunday Ìgbòho nílùú Ìbàdàn ẹ nílé ẹjọ́ lónìí hmm, nílé ẹjọ́ adájọ́ ti sọ̀rọ̀ bákan náà ni ẹni tó jẹ́ agbẹjọ́rò ìyẹn lọ́ọ̀yà àwọn tí wọ́n kó ní ilé olóyè Chief Sunday Ìgbòho mò ń sọ̀rọ̀ nípa Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì arákùnrin ọ̀hún lọ́ọ̀yà ọ̀hún ó ṣiṣẹ́ takuntakun lónìí ó ní wípé àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n kó nílé Sunday Ìgbòho yìí wọn kì í ṣe ọ̀daràn wọn yìí sọ̀daràn ó rojọ́ dáadáa ṣùgbọ́n adájọ́ sọ wípé ok àwọn èèyàn tí ẹ kó nílé olóyè Chief Sunday Ìgbòho ó pàṣẹ fún àwọn àjọ DSS wípé ẹ lọ kó wọn wá ẹ lọ kó wọn wá tó bá ti di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ìyẹn Thursday tó ń bọ̀ ó ní kí wọ́n ó kó wọn wá lé ẹjọ́ torí wípé Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì ó sọ fún wọn ó láwọn ènìyàn wọ̀nyí wọ́n kàn tì wọ́n mọ́ inú ẹ̀wọ̀n ni wọ́n ti ń tẹ ẹ̀tọ́ wọn lójúmọ́lẹ̀ ó ní kí àjọ DSS gan ó ní ẹ sọ ìdí tó fi jẹ́ wípé àwọn èèyàn wọ̀nyí wọn ò fi gbọ́dọ̀ béèlì wọn ṣùgbọ́n àwọn àjọ DSS ẹni tó jẹ́ agbẹjọ́rò tiwọn wọn tí ì rí ìdí kan pàtó láti sọ ìdí nìyẹn tí ọ̀gá ẹni tó jẹ́ justice ìyẹn adájọ́ justice obiora egwuatu eh, ti ilé-ẹjọ́ high court nílùú àbújá tó sì sọ fún àjọ dss ó ní wípé gbogbo àwọn méjìlá tẹ́ kó àti lady k àti gbogbo àwọn ọkùnrin ìyókù tẹ́ kó ó ní tó bá ti di on twenty nine ìyẹn twenty nine of this month ó ní gbogbo wọn ẹ kó wọn wá sílé ẹjọ́ ẹ kó wọn wá sílé ẹjọ́ káwá wo bá ṣe ṣe ọ̀rọ̀ bá ṣe máa gba béèlì wọn ẹ ìdájọ́ tó ṣẹlẹ̀ lónìí rèé láàárọ̀ yìí bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn o nílé ẹjọ́ gíga ìlú Àbújá ìyẹn High Court nílùú Àbújá níbi tí agbẹjọ́rò Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì tó ti ń bẹ adájọ́ ilé ẹjọ́ wípé àwọn èèyàn wọ̀nyí wọ́n gbọ́dọ̀ tú wọn lẹ̀ ni o wọ́n gbọ́dọ̀ tú wọn lẹ̀ ni o torí pé wọ́n yìí ń sọ̀daràn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì ni wọ́n wọ́n ti wá ń tẹ ẹ̀tọ́ wọn lójúmọ́lẹ̀ ẹ̀yẹn ògbà tán ti kó wọn sínú ọgbà ẹ̀wọ̀n kódà wọ́n tún jẹ́ agbẹjọ́rò ọ̀hún tó sọ ó ní underground prison náà kó wọn sí láì ṣe pé wọ́n pààyàn láì ṣe pé wọ́n jẹ́ ọ̀daràn adájọ́ ilé ẹjọ́ náà Justice Obiora Egwatu ó ti sọ ó ní pé tó bá ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ ìyẹn ní on twenty nine gbogbo àwọn méjèèjìlá tí wọ́n kó sínú ọgbà ẹ̀wọ̀n yìí pé kan kó wọn wá hmm, ohun tí ó ń ṣẹlẹ̀ lórí àwọn méjìlá tí wọ́n kó nílé Chief Sunday Igboho nìyẹn lórí ọ̀rọ̀ ti Chief Sunday Igboho gangan ìmíì tó tún tẹ̀ wá lọ́wọ́ ní yàjó yàjó báyìí ni wípé wọ́n ti sún ìgbẹ́jọ́ olóyè Chief Sunday Igboho wọ́n ti sún sí ọjọ́ Monday tó ń bọ̀ ọjọ́ Monday tó ń bọ̀ yìí ò ní wọ́n ní ìgbẹ́jọ́ ọ̀hún ló máa wáyé ṣùgbọ́n ẹni tó jẹ́ lọ́ọ̀yà wọn ó fi dá gbogbo àwọn èèyàn lójú ó ní tá a bá ní ká wo òfin dáadáa ó ní kò sí bíi àjọṣepọ̀ tàbí agreement kankan láàrin Nàìjíríà wípé kán mọ́ extradite bóyá ọmọ ara wọn bóyá èèyàn kan sá láti ìlú kan wá síbì kan pé kán máa extradite wọn wá sílùú kan tàbí kejì ó ní kò sínú agreement wọn. bákan náà ni bàbá pòfẹsọ Bánjí Akíntóyè ó ní gbogbo ẹ̀yin ọmọ Oòduà nílé lóko ẹ máa fàdúrà ran Chief Sunday Ìgbòho lọ́wọ́ ẹ mo mọ̀ pé lọ́jọ́ Monday tó ń bọ̀ olólùyè Sunday Ìgbòho yóò padà sílé ẹ láṣẹ Ìdùmarè ẹ ẹ bó ṣe ń lọ nìyẹn o lórí ti Sunday Ìgbòho àti gbogbo àwọn tí wọ́n kó nílé olóyè Chief Sunday Ìgbòho lọ́jọ́ kejì oṣù keje ọdún tá a wà yìí tí ní o bó ṣe ń lọ ẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ àràbà tẹlifíṣàn ẹ ṣé tẹ̀ ń wò wá ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ̀ bá ti subscribe ẹ máa subscribe kẹ́ máa tẹ notification bell lórí àwọn fídíò tuntun tá a bá ṣẹ̀ṣẹ̀ jù síta ẹ lè máa rí wọn wò ẹ máa share fídíò yìí ẹ like ẹ kẹ́ máa comment sí abẹ́ gbogbo àwọn fídíòs wa ojú tẹ́ fi ń wò wá láṣẹ Èdùmàrè kò ní fọ́ àràbà tẹlifíṣàn um ojú wa tó lé ojú wa tó kò Àràbà TV ojú wa tó lé ojú wa tó kò.